Nínú ìrìn mi beni ni mo ń kọrin. Mo ń tọ́ka sí Calvary ni ẹ̀jẹ̀ geno, Ìdánwò ló lè dénú lọ́tà ń gbé long time law is you. I'm a very Jesus in my world you in my authority nípa ọrẹ rẹ ní ìlú ògo ní ìgbóhùn care be mo bon i jatso mo de hile mi ni nu i she hears in me bo ko ko ba wo zu ba su ma jesu yo kini sá padà à ah, Jésù ló agony King Bones okay Memoba Ijatso Mate Ijatso